قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق قدار فشيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وزابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن Thank you. حضرة السلام رحمه الله تعالى في كتابه الصلاة وعن زيد بن رضي الله تعالى عنه قال ذكر ذكر بسم الله الحمد لله والصلاة والسلام نتمنى أكملان على سيد المرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الأقامين الأجودين كل من اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد حديث يعني أجل دانقة يعني حديث أبي هريرة رضي الله عنه الصحابي الجليل أبو هريرة رضي الله عنه وعن سائر الصحابة النبي صلى الله عليه وسلم رجما ما سواه بكتاب جمعة أنا ذكر ابن بحديث الصحابي كان قصدي kitab al-jumu'ati anábì sọ pé sallallahu alaihi wasallam níbi hadith yìí pé ó dẹn tí ó bá ti kírun jùmọ̀ àtàn falisalli arba'a falisalli ba'daha arba'a ó kí náfìlà mẹ́rin lẹ́yìn ìgbà tí ó bá kí jùmọ̀ àtàn ọ̀rọ̀ hadith yìí àbí táwọn pé ọwọ́ bí hadith yìí pé ìkan méjì ni tí ó lẹ́sìn sẹ́lẹ̀ ní àdúgbò mílẹ̀ tó báyọ̀ tó hàn jáde sí nǹkan méjì nìkan àkọ́kọ́ ni pé bẹ́ẹ̀ sẹ́lẹ̀ bá dẹ̀ arba àṣẹ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n tọ́ lè pé báyá amúrù yìí àṣẹ yìí báyá ọ̀rẹ́ ní oúnjẹ sí wọ́n kò rí bẹ́ẹ̀ ẹ bá sì ní bàbá bá sì ní bàbá ṣàlátàlá torí pé fẹ́ràn mọ̀dárì ò ní ìsọ́lẹ̀ tí láàmù àmì wọlé tọ̀ lọ́jọ́ kó di àṣẹ fálẹ̀ sọ́lé bá àdáhà arba'a so ṣùgbọ́n àṣẹ yẹn kò túnmọ̀ ọ̀rọ̀ yẹn nǹkan kejì ní ẹnẹ́bì ni kí ẹ̀dọ́rá kejì máa tán sallallahu alaihi wasallam kí wọ́n tọ̀ ń kí rákà mẹ́rin tí ń jẹ́ náfílà náfílà lẹ́yìn jùmọ́ ẹ̀yẹ́ lọ́rọ̀ pé tọ́hàn bí hadith yìí pé tẹ́wà ti kí jùmọ́ tọ́tàrà torí pé albàdíyà ẹ̀yìn jùmọ́ abẹ́ láti gbàtí abájú sálámà lẹ́yìn imam albàdíyà ó bẹ̀ láti bẹ̀ sọ ẹlòmíràn lọ́rọ̀ pé

kò rí bẹ́ẹ̀ zahir al-amrayni ghayr muradin kéde tí wọ́n gbà lérò nípa mas'ala àkọ́kọ́ nípa mas'ala àkọ́kọ́ pé ẹni tí ó bá kí ìrun jùmọ̀ àtà ó kí ọkà mẹ́rin lẹ́yìn ìgbà tàbí pé àṣẹ ni ṣùgbọ́n àṣẹ yìí kò túmọ̀ ràn yẹn bíi nítorí wà ní pé ẹ̀rí mi wá tó gbé àṣẹyíkò níbi ara yẹn lọ síbi wípé ìsìnbáàbù ni mustahabu ni mandubu ni òun náà níta níbi sọpé sallallahu alaihi wasallam man kana musalliyan balda jumati fali salli arba'a ẹni tó bẹ́ kí náàfíà lẹ́yìn jùmọ́ ẹni tó bẹ́ kí náàfíà lẹ́yìn jùmọ́ kọ́tọ̀ ọkì mẹ́rin gbàdúrà náà bìrì kẹ́ni tó bá fẹ́ sallallahu alaihi wasallam kí náà fúlà lẹ́yìn jùmọ̀ tó kí mẹ́rin ní túmọ̀ sí pé kí ẹ sọ̀rọ̀ yẹn ló bá lọ́jọ́ rẹ̀ ni pé àṣeyẹ́ ọ̀bá wa àbí báṣẹ̀ ṣe wáyìí náà bá ṣe fílẹ̀ ipe ẹkí ẹkí mẹ́rin ọjọ́ tó wá kí jùmọ̀ àkọ́ kí náà mẹ́rin lẹ́yìn jùmọ̀ ṣùgbọ́n bàtà náà bí sọ́n bí hadith ni sallallahu alaihi wasallam pé èyíkéyìí ọjọ́ kọ̀máǹdì yẹn amúrò yẹn àṣẹ yẹn kúrò níbi ọ̀rọ̀ yẹn lọ síbi pé mustahabu ni eléyìí ni yẹn ní ọgọ́ ní àwọn onímọ̀ sọ pé náṣílà mẹ́rin yẹn o kìí ṣe ọ̀rọ̀ yẹn mustahabu ni kí yàn dànù lọ. bákan ọ̀rọ̀ kí tọ́wọ́ mẹ́ta sọ pé kì í ṣe tí a lè gbà tí wọ́n gbàlérò bí lọ́rọ̀ hadithi tí a bá ti lẹ́yìn náfìlà mẹ́rin yẹn gbàtà bá ti sálámà pẹ̀lú imam tàbí lẹ́yìn imam dàtà kí júmọ́ àtàn kì í ṣe pé mo bá ṣọ́rọ̀ àdéyà yẹn èèyàn júmọ́ àti alẹ́bí ká yẹn náfìlà yẹn wọ́n wà mọ̀kọ́ yẹ́dà ṣeré àti dé pẹ̀lú nǹkan Eh, zaid bin sa'id tí wọ́n kọ eh, tí wọ́n gbé tí wọ́n kọ síbi tí wọ́n lẹ́yìn hadith yìí tí wọ́n dára tí tó jẹ́ hadith ma'ariya tí sahabi ya dára tọ́dọ̀ ma'ariya wa rọ́dọ̀ aláàrin jẹ́mi iná ni hadith kejì so látara bẹ́ẹ̀ ìgbà ọlá lè yán náfìlà mẹ́rin yẹn gbọ́lá lè yán ìgbóla lè àánú àdéhùn kejì tí àdéhùn àlẹ́yìn ẹ̀ tí a láìpẹ́ pẹ̀lú ọgọ́lọ̀. rákà mẹ́rin iná nu àdéhùn yìí kí ẹjọ́ rẹ̀ iná ṣàkóyọ rákà ṣùgbọ́n wá pé èèyàn lè yọ rákà méjì náà. ọwá yẹn lè yọ rákà méjì náà. ó jẹ́ pé sọ̀hábí Abdullahi wọn sọ̀hábà tí a bá ti kí tí wọ́n bá bẹ̀rẹ̀ náfìlà mọ́sálásí lẹ́yìn jùmọ́ wọ́n ó kí rákà mẹ́rin tí wọ́n bá dédé wá pé ọba fẹ́ tí wọ́n bá fẹ́ kí nílé wọ́n ó kí ní rákà méjì ìtọ́sí bá ní pé anabi muhammad sallallahu alayhi wa كان النبي صلى الله عليه وسلم إذا صلى الجمعة دخل بيته وصلى ركعتين sunanaha àbí sunnataha so annabi sallallahu alaihi wasallam wọ́n kí kama di kí irun juma tán náà bá ti wọlé rákà méjì wọ́n kì tó jẹ́ sunna ti juma sunna tó wà lẹ́yìn juma ìyẹn àwọn onímọ̀ bí sọ pé káàbílẹ̀ lọ àwọn hadith lọ́wọ́ àpapọ̀ káàmọ̀ sọ pé takora wọn aljamu ó wà mọ́kín ó rọrùn fún wa ká lo àwọn hadith ìpapọ̀ táà fi ní sọ pé àálòkọ́ àpàkàtì mẹ́rin yẹn ẹ̀dọ́rẹ́ kíráka tọ́bẹ́bẹ́ yẹn náfìlà mẹ́rin yẹn tọ́bẹ́bẹ́ yẹn náfìlà ní mọ́ṣáláṣí lẹ́yìn jùmọ́ lẹ́yìn ìgbà bá ti ṣe tán àbó sọ̀rọ̀ àbó chẹ́ǹdì ayé sì máa ń bi hadith yàtọ̀ká lẹ́yìn ẹ̀yìn ṣàlọ́tàlá yóò yàn mẹ́rin. ahmed muhammad sallallahu alaihi wa sallam ní wọ́n ṣe máa tàn án tó máa wọlé wọ́n yàn nígbà tó bá délé lẹ́yìn júmọ́ méjì ní ọyàn torí pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ti wọlé ọmọ yẹn rákà méjì so ẹ̀yẹ náà wá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé tí a bá kí mọ́sáṣí èyàn rákà mẹ́rin tí a bá kí nílé èyàn yẹn rákà méjì kìí ṣe pé èyàn máa ṣe pé tí a bá kí mẹ́rin níjọ kan ní mọ́sáṣí ọba tó ti júmọ́ àmì èyàn kì í méjì lọ́tọ̀ nínú jáwọ́ èyàn lò papọ̀ náà ní tó bá mu jù ni pé tí wọ́n bá yan méjì kọ́ ẹ pé lẹ́yìn òtì èèyàn ní kankan ní mọ́sáàsì ìjọ tí wọ́n bá yan mẹ́rin ìgbà tí wọ́n bá yan mẹ́fà ní mọ́sáàsì ní ọjọ́ jùmọ̀ rẹ̀ torí pé ànábì sọlọ́lọ́ sọlọ́ tí wọ́n bá wọlé lẹ́yìn jùmọ̀ wọn kì méjì ní tí wọ́n ti pé ẹ̀pá ànábì kì méjì mọ́sáàsì náfìlà méjì fẹ́ lo hadith kí wọ́n lo bó ṣe wá gangan náà ọ̀nà tàbá fẹ́ kí mọ́sáàsì èèyàn kì mẹ́rin torí pé torí hadith yìí ẹni tàbá kí wọn ní ẹ̀yìn jùmọ̀ ọ̀rọ̀ ẹ̀ náà lẹ́yìn jùmọ̀ fálì sọ́lé àrà so kó kì mẹ́rin mẹ́rin a sì pé anábì kan aláṣẹ pẹ̀lú sọ́lọ́ sọ́nà ìjọrọ̀ rẹ̀ yìí sòsùn dáṣẹ aṣẹ pé aṣẹ ń pè sí kíni kìí sọ̀rọ̀ yà súnà ni mustahabu ni ọ̀ndúbù ni fún asáré ẹ̀rí mi tó jẹ́ sọ́rì fún tó jẹ́ kó níbi ìtumọ̀ ọ̀rọ̀ yẹn lọ síbi ìtumọ̀ pé mustahabu ni náà ṣùgbọ́n ìwọ́n lọ́wọ́ dájú méjì tí táwọn mi lọ sí ọ̀rọ̀ mi táwọn onímọ̀ mi sọ ní pé mẹ́rin lọ dájú ní àbáyàn mẹ́rin sọ pé kí ẹ̀ràn mẹ́rin tó di pé ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀dá pàdásẹ̀ tí wọ́n pa aláṣẹ tó ní sọ pé ká ṣe ẹ̀ní àṣẹ tẹ́jẹ́ ti mustahab so tẹ́jẹ́ ti istihbab so that láti náà náà pé mẹ́rin náà mẹ́rin ojú méjì lọ àwọn ọjọ́ bá tẹ́yìn àlé méjì ní kí wọ́n méjì ní kí wọ́n so ọlọ́run bàbá tó ní ma lọ́jọ́ pé Ibn Umar radiyallahu anhuma tí a máa yan náfìlà máa sẹ́sẹ́ ìgbé kì mẹ́rin tí wọ́n bá lé kì méjì láti fi lo àwọn ẹ̀rí papọ̀ ọlọ́run bàbá tí ó ní ma. Thank you.

níbi hadith ya masáìlú wà bẹ̀ nínú ẹ̀ wọ́n ni pé kákọ́sí tọ́jọ́mà nínú ṣàdà ránpẹ́ná fún asáìbù yazid rẹ̀dẹ́ aláàánú asẹ́ sọ̀hábà ẹni tí wọ́n pè sọ̀hábí aljelid asáìbù yazid wọ́n ni aláìsí aláìsí wọn wọn kásọ pé alkinani alkinani wọn kásọ pé alazdiyu alazdi wọn kásọ pé alhuzaliyu alhuzailu àwọn ọ̀dọ̀lẹ̀yìn lọ. àwọn kan sọ pé huwa fi huwa min huwa khalifu bani umayya nǹkan ní àwọn tí wọ́n jọ ní panupọ̀lá ààrẹ ara wọn pẹ̀lú àwọn bani umayya ni tí ìfẹ́lifù kí wọ́n mọ ara lọ́wọ́ tí nǹkan bá fẹ́ yan àwọn jẹ àbí ìdílé kan bá fẹ́ àwọn jẹ so ara náà mi nà ṣe so àwọn kan sọ pé khalifu fún abdulshams inan sahabi wọ́n bá bàbá wọn sí hajj tí ànábì ṣe ẹ̀tún jẹ́ ẹjẹ́ tó bàdá wọn náà bá bàbá wọn lọ sí hajj ìgbọ́n ọmọ ọdún méje wọn jẹ́gbà yẹn ìrọ́bẹ̀ ọlọ́run ní majmain wọ́n kú ní eh, ẹ̀yìn ìgbà tí wọ́n ṣe hijira ní samanu sana santa samanu sana bada hijira ìgbà tó di bí 80 years tánàbì ṣe hijira ni wọ́n kú àwọn kan sọ pé nígbà tí ó di 86 years tánàbì ṣe hijira iná wọn kú àǹkásọ pé rẹ́rìn di 71 eh, years tí ànábì ah tí ànábì sí hijira iná ni wọ́n so sahabi ni wọ́n a sì mọ̀ pé ọjọ́rú sọ̀hábí tó wá ti rí báwọn wọ́n ti wà mọ́ yìí wọ́n ti dẹ́kùtà mọ́

pé ẹ̀hẹ́ ìrẹ́ sáìdù bó ni Yazid tọ́bá kí ìrùn júmọ́ alátasọ́ ìhàbísọ́lá má fi má dá láti àpapọ̀ mọ́ má dá láti àpapọ̀ mọ́ ìyẹn ni pé tọ́bá ti kí ìrùn júmọ́ àtàn farabalẹ̀ kìí pé ìmẹ́tẹ́tàn lọ sàrẹ́ dìde láti sọ pé bàdíyà ti ń dẹ́ni arba níbẹ̀ pé mọ̀ kọ́yẹ́dà hadith mi dé wípé kìí sì kílẹ̀ ìjúmọ́ àmùbáṣára nígbà ìgbà tí wọ́n tó dìde òun ni pé ìgbà tí wọ́n bá ṣe kí ni ẹ máa kí ó ń tàn fálà àṣírí ọ́ní fálà tọ́sílẹ̀ àdìsọ́là má fi náfìlà kan má dàpapọ̀ mọ́ ọ̀ràn èèyàn so hátà tàtàkàlà ọ̀n tí tóbi sọ̀rọ̀ tóbi báyàn sọ̀rọ̀ wọ́n kọ́ mi kí wọ́n máa sọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ ní mọ́sásí o lórí fi tóbi jáde tóbi jáde láti mọ́sáàsì lọ síbi sáhà rẹ̀ ni o àbí láti mọ́sáàsì láti látà ìkọlásáyè mi ni o kọ́sá jẹ́ pé ifásitò ti wà kí àlàfo ti wà láàárín ìrun téèyàn kí ìrun jùmọ̀ téèyàn kí hùn àti náfìlà téèyàn fẹ́yàn maksudu ṣáàrẹ̀ náà nìyẹn sallallahu alaihi wasallam so <coughs> lọ́bi jẹ́ pé inú súnà ní pé kí wọ́n máa kì náà fìlà bàṣára náà bá kí mẹ́rin mọ́sáàsì kí wọ́n máa kì lẹ́yìn taslim bàṣára kó sọ̀rọ̀ àbí kí ó jáde. ètò wa dáa jù tó dáa jù kí wọ́n bá jáde kí wọ́n jáde lọ lẹ́yìn kí wọ́n jáde lọ lẹ́yìn kí ó kì nílé mọ́tàndínlọ́wọ́dá kí ń bẹ̀ àkókò mélòó méjì. tó bá kí mẹ́rin àní kò sí rẹ̀ ṣùgbọ́n kó kí méjì gẹ́gẹ́ súnà ànábì sọ̀rọ̀sọ̀rọ̀ bá jẹ́ pé ló ti kí wọn. torí pé ànábì sọ pé sallallahu alaihi wasallam idha qada ahadukum salata fi masjidi falyaj'al li baytihi min salati wa illa fa mawdi'un akhar min an-nawadi' li takthiri mawadi' sujudihi akhrajahu al-Muslim torí pé ànábì sọ pé sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́ tó ń kálukú yìí máa ti kírun tó wá ti kírun ọ̀nà yẹn kátá. fọlìyájì àlèbẹ́yìtì ní sọ̀ràtì tó ń tàn ọ̀rọ̀ anúnù pín tí ó kì í náà sàdọ́bá dẹ́kìrùn kó jẹ́ kó kí nílé rẹ̀. ní ààyè bó jẹ́ pé ẹni tí ń tajà ní tí ń lọ sọ́jà kó kí ní ṣọ́ọ̀bù lọ́jà rẹ̀ náà bẹ́ẹ̀ pé ẹni tó wà lọ́dí sí ń lọ sọ́dí sí ni kó kí ní ọ́fíìsì ẹ̀ náà tó máa fàmọ́ ọdún ọ̀nà àkàrà nínú àdéhùn sọ́nà ọ̀nà sínú yìí. mínà màá wá rẹ̀ kó kí láyè mi kó sàti jẹ́ pé àyè tó tọ́ sí tí à ń tó ti tọ́ pé kí àyè tí a ti ń ṣe sùjúdù fún ọba tí a ti ń kiri fún ọba pọ̀ torí pé àwọn àyè yẹn jẹ́ lílọ jẹ́ kìyàmà ìdá zulzilat al-ardu zilzalaha wa akhrajat al-ardu athqalaha وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها ọjọ́ tí ilẹ̀ a máa sọ tí ó ń kálùkù wá ṣe lórí rẹ̀ tí ó sẹ́ntẹ́ lọ́sọ pé dákẹ́ tí ó sọ tuntun pé dákẹ́ ọjọ́ iná lọ́jọ́ tí àwọn erékèrékè ọmọ sọ̀rọ̀ àti ojú tí a fi wọ́n tí ọ̀dá àti yóò sọ̀rọ̀ pé ọfojú ń tẹ̀sẹ̀ báyìí àti ọjọ́ ìrìnsè tí ọ̀dá àti yóò sọ̀rọ̀ ẹgbẹ́ tó fọwọ́ gbẹ́ lómi lẹ́sẹ̀ lọ́nà tí ó tọ́ ẹ̀tọ́ gúngò ẹ̀tọ́ sí ojú ẹ̀tọ́ sí oríṣiríṣi ẹ̀tọ́ bá kọ obìnrin tẹ́ẹ̀kọ́ bá ọkà ń tẹ́ ojú ẹ̀sọ́ sódà ojú ọlọ́wọ́ béèrè ìbẹ̀lọ́sọ̀ ẹ̀ ti ń tọ́jú ọlá rẹ̀ ọjọ́ dọ́kítọ̀ ọ̀tìgbàlódé ní ọjọ́ ti ìgbàtijọ́ ni

ọ̀kẹ́tọ̀ mi ádá mi tẹ̀sí ìbílẹ̀ òdì ẹni ọ̀sọ̀ ọ̀jọ́nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ntọ́ fi ọwọ́ bá tẹ̀yà jẹ́ báyìí rò bẹ́ẹ̀ kátọ́sọ fún àwọn onídàá àwọn náà ọ̀nà kọ̀ṣọ́ wọn bẹ́ẹ̀. ilẹ̀ ọ̀nà jẹ́rìí ìdámà sọ ọmọ tí wọ́n kálukú bá ṣe orílẹ̀ ìjọ tó dà ibi tí wọ́n ti wá kí mọ̀ ibẹ̀ ah, abẹ́dá ó ti tìtú dòdò ní iye ó ti tìtú dòdò ó kí wọ́n ilẹ̀ náà máa jẹ́rìí hadith yìí sọ hikmat tán bẹ́ẹ̀ hadith wà mùsùlùmí mùsùlùmí so lọ́bi jẹ́ pé tí wọ́n bá jáde kí wọ́n jáde kó kí ń lé ọjà tí wọ́n bá ti wá kí ń lé èèyàn lọ́lé ní o àbí ọ̀tí fẹ́ wọlé ní o kì í ṣe píbi tí wọ́n ti dé kí òun náà kí ni ó ṣe yóò ṣe ẹ̀kan ńlá èèyàn ní ti mo bá ṣáà tí wọ́n bá ti rẹ̀ pé èèyàn ní sọ̀rọ̀ láàrin lọ́sẹ̀ ọdẹ àbí àwọn onímọ̀ tó ti kọ́ tó ti sọ̀rọ̀ kí wọ́n tó ti wọ́n bá ti rẹ̀ kí náà èèyàn ṣe tí kò ní mìíràn tó èhè látara pé onímọ̀ tí wọ́n jẹ́ àmọ́ tí wọ́n nímọ̀ hadith àti fíkì papọ̀ nínú àdónímọ̀ láyé nínú àmì àbáyíwá ibrahim ọlọ iná àti pé kí wọ́n àwọn ṣe méjèèjì fún yàn papọ̀ ó ṣe ju pé èyí ó dì kan mú lọ lẹ́yìn ìjọba bá dì kankan tí wọ́n bá dì kan mú lọ lẹ́yìn náà hadith ní àdéhùn kí odò tó mọ̀ dáadáa tó ti sáré lápàtánì rẹ̀ dáa ó dáadáa ó bàtà wọn bá kó méjì papọ̀ fún yàn ìjọba tó wọn bá kó méjì papọ̀ fún yàn tí àwọn irinṣẹ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́ntàn àǹfààní ọ̀tọ̀ ju kọjá pé kẹrẹ fi ṣẹlọ àbáyé ni wọn wá ọ̀dọ̀ rahimahullah nínú ọdún kan ní pé wọn wá kọ àdéhùn yìí síbí nítorí pé ní tí wọn sọ bí àdéhùn yìí ó ti kó ìrọ̀júmọ̀ àti ìrọ̀ àti ìkéyìí rọ̀ ó ti kí ìrọ̀júmọ̀ àti ìkéyìí rọ̀ torí pé àdéhùn sọ pé lórí kòtò ẹsẹ̀ júmọ̀ nìkan sọ̀rọ̀ sí júmọ̀ nìkan bẹ́ẹ̀ pé júmọ̀ lẹ́yìn ọba ní àdé tọ́wọ́ ní tọ́wọ́ ní júmọ̀ ní wọ́n sọ̀rọ̀. mọ́kẹ́ sí júmọ̀ nìkan bẹ́ẹ̀ ni ó bẹ kéye wọ́n jẹ́ kí èèyàn shift láti lòmí lọ síbi kan wọ́n fi sáyè mi tí wọ́n bá lọlé kọ́ kí náfìlà yẹn lé kí wọ́n sì shift fún mi tí àti kí ọ̀nà ẹ̀dínwó sẹ́fẹ̀. àdé tí méjì ni wa قال وصنع الإمام أبي داود أن نصنع الإمام قال قال أبو داود قال الإمام أبو داود رحمه الله حدثنا مسدس قال حدثنا حماد وعبد الوارث عن ليث عن الحجاج بن عبيد عن إبراهيم بن إسماعيل عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أيعجز أحدكم أن يتقدم أيعجز أحدكم قال عن عبد الوارث أن يتقدم أو يتأخر أو عن يمينه أو عن شماله في الصلاة زاد قال زاد حماد قال زاد حماد في حديثه زاد في حديث في حديث حماد في الصلاة يعني الصبح في حديث رسول الله صلى الله عليه وسلم أبي داود نبي أنا أصدق إسناد يلا تدو مسدس ما جاء أنا حماد àti àdúrà rẹ̀ من درجة لا تدليس لا يعني هو ابن أبي سليم لا يخدم أبي سليم من درجة الحجاج بن عبيد الحجاج بن عبيد درجة إبراهيم بن إسماعيل إبراهيم فهذا لا تقدير لهذا لا الصحابي أدل هذا لا ما في الصحابة أو تقول النبي صلى الله عليه وسلم كيلو نيرة وزيت له نيرة تصير كل نيرة لا تكتراكي wọ́n kálukú yẹn bá kí ọ̀rọ̀ yẹn tán kó bọ́ síwájú àbí kó bọ́ sẹ́yìn kó sún síwájú àbí kó sún sẹ́yìn tó bá fẹ́ yẹn náà lánàá àbí kó ra sún sẹ́jọ́ ọ̀tún àbí kó ra sún sí ẹ̀jẹ̀ òsì láti lè tó bá fẹ́ yẹn náà sọ́nà fi sọ̀lá lórí زيارة بعض التعليم حديث حميد عن في

وسئل أبو حاتم بن الرازي عن إبراهيم بن إسماعيل فقال رمضان مجهول من يعطي مجهول العين من أنت مثلا أصبح جد وفيه لا الليث هنا ابن أبي سليم وهو ضعيف يقول هذا من حديث أنت تعالى في الحجاج بن عبيد مجهول لا مجهول من هنا صدق الإمام حجر رحمه الله يبي التهذيب مستقيم الإمام بن حجر من التهذيب الإمام بن حجر الهمدواني قال الإمام بن حجر رحمه الله إسناد ولا يصح في التاريخ من بتشير عن التاريخ ذو حديث إليه الإمام مثل المضابيين حديث مين مسمع لله في مسمع في مسمع الإمام حجر رحمه الله في مسمع المساء في العلماء يقول لا لا لا يصلي الإمام لا يصلي الإمام في مقامه لا يتوقع الإمام في صلاته في مقامه الذي صلى فيه مكتوبا الذي لا يصلي الإمام في صلاته في مقامه الذي صلى فيه مكتوبا حتى يتنحى حديث عن عثمان أبي داود جاء آه، آه، ابن ماجه مسلم ابن حجر رحمه الله كان عثمان يمين إيه كي إمام تبع دكتور لا يصدقونه نعم. فلا فلا فلا يتنفل ọ̀nà ìṣẹ̀lẹ̀ náà ṣẹlá ká má ti máa ṣẹlá sáàtì ẹ̀ṣẹ̀ náà ha. Ìjọ bí six tó ń bẹ̀. Lọ́sọ̀dọ̀ àti ìlànà ẹgbẹ́ òsì. Ṣùgbọ́n àdéhùn yìí fífi àtọ́ alùkùrọ̀sánì dẹ́ndẹ̀. Òun ló gba arákọ̀dọ̀ Mùgírà tó ṣe bàtúrẹ́ sọ̀hájú tó gba àdéhùn yìí wá. Sani ti ń gbà látọ̀dẹ̀ ọ̀nà ni Mùgírà tó ṣe bàtúrẹ́. Ṣùgbọ́n àwọn onímọ̀ àdéhùn sọ pé àtọ́ alùkùrọ̀sánì لم يدرك المغيرة بن شعبة لم يدرك المغيرة بن شعبة wọn bá mọ̀gẹ́ra maṣọ́bà torí kan ní àlùmọ̀gẹ́ra maṣọ́bà kú ní sáàtà kàmsí ní nàìjíríà ní fifty years sí ẹgbà tí a níbi ṣe hijọ́ sallallahu alaihi wasallam wọn lọ́bí ẹ̀sìn ní wọ́n bí àtọ́ al-Khurasani wọn lọ́ sí àgbà hadith ní ọjọ́ àwọn àmì ìṣàpẹ́yẹ tọ́pọ̀lọpọ̀ ní màsọ̀nù

قبل وفاة المغيرة بن شعبة ألف والمغيرة بن قد قصة اسم ما أنفسه بدي أكاد من الآن الوصل بدي أن تبعت والدك يقعد من الطريق فكيف نعم أنت توعد حديث إيمان لهم ṣùgbọ́n hadith yọ wà pẹ̀lú wàyí aziz sọlá láti ẹ̀ ló fi jẹ́ pé nǹkan ó tó náírì pé ọjọ́ adúlá ti fún náírì àtàwọn

àǹfààní ẹ̀sùn ni pé bó ṣe wá ní kàdé sẹ́nu tàbí sẹ̀rí lẹ́ẹ̀kan tó jẹ́ pé àyè tí tó ti kírun sọ́nà àbálẹ̀ fọ́ lórí ilẹ̀ wọ́n fẹ́ jẹ́rìí fún wọn tí wọ́n fẹ́ jẹ́rìí lọ́jọ́ kìíyà àdéfẹ́ yìí jọba lọ́dún tó kọ̀ lálàáfíà àdéfẹ́ lálàáfíà àdéfẹ́ yìí ó ní kíni ọlọ́láfíà torí pé ọ̀rọ̀ sọ́nà ń sìn bẹ́ẹ̀ kan látọ́ ara àwọn ẹ̀rí nínú àyà àyà kò ẹnu rẹ̀ ní ẹ̀rí tí إذا الآية فبسأل إبن صلاة الزبان بان يعني لنا صلاة ياسين آه، ألا تقول أياما آه، آه، ونكتب ما قدموا آثارهم كل شيء في إيمان مبين ولا من قدرتي أنا لولا هذا ونقضت من سيركان شيخ ó wà lákọ̀ọ́lọ́ lọ́wọ́ wọn máa kọ̀dà ní owó tí wọ́n ṣe ní ayé ó wà lákọ̀ọ́lọ́ lọ́wọ́ wọn á sáàrà mọ̀ àti ojú orípa tí ṣe lórí lẹ́ẹ̀ ìyẹn ni pé orípa tí ṣe lórí ọjọ́ dáadáa ni ó wà lákọ̀ọ́lọ́ lọ́wọ́ bá ibi ó sọ santos zizal ibi báyìí ló ti ṣe ló ti ṣe báyìí dáadáa ìpè á ọfẹ kọmọsá sí bí ìbọn ah, ọkọ tó tọ náà ebi tó ti kárí ní ọkọ tó tọ náà wọ́n fẹ́ kọ́lé tí kò bá wọn kọ́tọ́ tọ́lọ́ àbí òde kọ́tọ́ àwọn náà ló ń bẹ̀ ọ̀sẹ̀ tọ́tọ́ ó bẹ̀rẹ̀ wọ́n ti sílẹ̀ rẹ̀ mara àwọn ọmọ olókan ẹ̀ṣọ́ ti àwọn ọmọ olókan tó bẹ́ẹ̀ níbi báyìí níbi báyìí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara àwọn ọmọ tí wọ́n kẹ́kọ̀ọ́ alukuran kẹ́kọ̀ọ́ súnà kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ṣẹ̀ríà lóòótọ́ àwọn ọmọdé tó gidi kí sọ̀rọ̀ nǹkan tí ó bù ẹ̀sìn inú ọdún náà tí ó bù táwọn èèyàn tí ó bù náà àwọn ọmọdé tó gidi sọ̀rọ̀ tí ó lọ sí ẹ̀sìn tí ọ̀dà tí ó lọ sí ọ̀dà tí ó lọ pamọ́ tí ó lọ sí ọ̀dà tí ó lọ àwọn táwọn oníkà yẹn bá ń sọ òdodo alọ́mọkàn rẹ̀ lọ́dọ̀dẹ́ òde gidi wọn kì ní bọ́ wọ́n ti lọ́nà òde lẹ́yìn àjẹpẹ́ wọn kí náà ń kàlé wọn kí ogun náà ní ànàkọ̀sà bọ́sùn wọn dọ́tún wọn dé òde lẹ́yìn ẹnìkan lè rí bàbá wọn àbí kí ni bàbá àbí lọ́wọ́ fi náà eré bàbá wọn lè bàbá wọn náà pé irú kàbáyé bàbá ẹ̀ tó so dodowa ne na mila kama ba su bàbá bá ti tó sílẹ̀ fama tó lọ́la mọ́ sí ní ilé tó àwọn mí bẹ́ẹ̀ sẹ́kà bọ́ sí ti kúbẹ́lẹ̀ fún tọ́mọ ọmọ wa tẹ̀ lọ́nà tó ọlọ́kọ̀ sàánú ọjọ́ ọjọ́ sọ́kùnmọ́ ti pèké ìfẹ́ tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ni wọ́n kọ́ nígbà wọlé yìí wọ́n kí wọ́n kàn ní ọwọ́ lórí wọn ìyàwó ètò owó ni ọlọ́kọ̀ tó bá tí ọ ẹni tí náà lọ́dọ̀ ilé náà lọ́dọ̀ lọ́dọ̀ lọ́wọ́ nígbà tí wọ́n hàl kúrá àjọ sì tún àti màmá ha fífà rí ọdúnmájú kápẹ́dá káàkiri tó tí wọ́n ha ní àwọn tún náà tí wọ́n kẹ́kọ̀ọ́ fòrò àti wọ́n ṣe ọbẹ̀ ọjọ́ abẹ́ ọdún dára tí àbẹ́ ṣe láyé ọ̀dà tó kọ́ṣẹ́ sí ọ̀rọ̀ àìsàn màjèlé lọ sí lọ́sì ètò ìfẹ́ mo tó ní ìjọ sí ètò tó gbọ̀gà lójú tí ọjà tó tó ṣe bísíǹ lọ́dẹ̀ ká so bẹ́ẹ̀ náà àkọlà ṣe náà ṣe náà fi máa ń gbé ọjọ́ lọ́lọ́nà sọ́nà sọ́nà aláfọ̀nà fún so bẹ́ẹ̀ náà rí nínú hadith tó ṣe fi nípa àwọn bàbá sálmù láń dé nígbà kìblàtì mọ́sí kìblàtì wọ́n ti ń jẹ́ ẹ̀rọ àjẹpá púpọ̀ lọ sí àbìjà mẹ́rin sọ́nà lọ́wọ́ sọ́nà káwọn lè máa ní ẹ̀kọ́ títà ní kí wọ́n wákàtí náà lọ́yìn àlejò owó tó ṣe wọn tí wọn lè fi tẹ̀lé àdékùn sí lọ́yìn àlejò náà lọ́sọ̀lọ́sọ̀ àwọn ọlọ́dọ́ àwọn ọlọ́dọ́ àwọn sọ̀hábà ní táwọn ìjáwó nínú àwọn sàhábà ní kí náà bílá pẹ̀lú ànábì Muhammad sọ̀sọ̀ wọ́n mọ̀ pé yàtọ̀ bẹ̀rẹ̀ àrẹ àwọn pẹ̀lú ànábì ìbìnú títí náà ní nǹkan máa ṣe ẹlẹ́ tí wọ́n máa tàrà wọn àbí táwọn máa tàṣí wọn máa tàṣí tó. ànábì sọ pé yàbà ní sálìmà bá sí ìró kan níbi tí wọ́n fẹ́ kú ibi tí wọ́n wà ànábì ní yàbà ní sálìmà ẹ̀yìn bà ní sálìmà tẹ́ ní dédé tẹ́ ní مسؤول به بفعل متوسط به الزام من في sábà káwọn olùsọ̀dọ́wọ́ tẹ́ ṣe dáadáa lọ́wọ́ kọ́lẹ̀ fún yẹn tí wọ́n ti gbogbo tàbá ṣe kò ní gbẹ́nu bẹ́ẹ̀ ni tàbá ṣe ṣe kejì náà àwọn àwọn kàtí ọ̀dà lórí pàṣẹ ọ̀dà àtẹ̀tọ́ dálé fíìmù lẹ̀ àti òròjọ́ àtẹ̀tọ́ dálé fíìmù lẹ̀ àti òròjọ́ sùhánù lálàrí bẹ́ẹ̀ ni àtọ́jà fíìmù lẹ̀ àti òròjọ́ ẹni tó tó tó tó tó kan fún àwọn ọmọ ọ̀ka lówó ní àgbọ̀ kàtí ní ìwádìí tó nílé. oríṣiríṣi ìgbà àwọn oríṣiríṣi náà yóò rò jẹ́rẹ̀ dọ́lọ́ orí àwọn orí pàṣẹ ọ̀dà tó sílẹ̀ lórí rẹ̀ lọ́ba kú lórí ẹ̀. Hadisi Hadisi méjèèjì ó ti aṣọ dẹ́kun sí àbáyé bí ọ̀sẹ̀ lálàdà ṣùgbọ́n àwọn ẹ̀rí nàbẹ̀ ẹ̀rí ti ẹ̀rí àkànnù Hadisi ọ̀sẹ̀ lùwárí Hadisi ọ̀sẹ̀ lùwárí bẹ́ẹ̀ ni ẹ̀ ti àwọn ayọ̀ ní ìtàkùn tẹ̀lé bẹ́ẹ̀ ni Hadisi ti ṣe Hadisi. àwọn tó yẹ pé ó wà àánú tó màhálù nígbà ìdọ̀túndà ìlú ọjẹ́ ti dùn mọ́tì ara rẹ̀ ọlọ́run ọba ni ọba tó ní náà. وعن أولئك عن النبي صلى الله عليه وسلم أن معاذ رضي الله عنه رجل عنه nínú masáà tó wà ń bẹ̀ ní pé bàtí sọ̀hábì sọ̀rọ̀ kan fa'ina sọ̀hábì tí wọ́n jẹ́ amírùn mìíràn ní Muawiya fa'ina rasulallah sallallahu alaihi wasallam amárànà bí dáàlì kí dájọ́jú àdébí ọmọ sọ̀rọ̀ àwọn akọ aláṣẹ bẹ́ẹ̀ ẹ̀rọ̀gbà àwọn akọ aláṣẹ bẹ́ẹ̀ ìtumọ̀ sí pé kìí sọ̀rọ̀ wọn pẹ̀lú pé jẹ́má sọ̀rọ̀ wọn mímọ́ máa sọ̀rọ̀ fẹ́m mú sọ̀rọ̀ fẹ́m lọ́sàn-án ti bẹ̀rẹ̀ ọdún kámà ẹ̀rí ń bẹ́ẹ̀ mi tí wọ́n sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn kìí sọ̀rọ̀ pé mo àbí náwà mo lè sọ àbí mo lè pọ́ láti lọ́sẹ̀ òní ara ó fi ẹ̀rí tì gbogbo bá ṣe jẹ́ ó ṣe kìnnìún ó fi ẹ̀rí tì tí ó bá ti rẹ́rìn ọ̀rẹ́ àtọ̀sọ́rẹ́ lómi dà sí. ẹ̀rí la máa fi mọ bí ọ̀rọ̀ ṣe wúwo bó ṣe fúyẹ́ ẹ̀rí la máa fi mọ bí ọ̀rọ̀ ṣe lágbára bó ṣe lẹ ẹ̀rí la máa fi mọ ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n èyí tí ó tẹ̀wọ̀n kí ni pé ṣàkíyàn nìkan pé ẹ̀ pàṣínátì ẹ̀ nìkan ẹ̀rẹ́ tó pàṣínátì tí ò bá ṣẹ́sìn àmì ẹ̀kẹ́ wẹ́rẹ́ pé nípa sọ́nà kẹ́ẹ̀ sojú tó mùsùlùmí lọ dáadáa ẹgbẹ́ ẹ̀lẹ́sìn ló jẹ́ kí wọ́n dàbí ẹranko ẹ̀rọ mi fẹ́ràn tó àwọn sọ pé bálùmù ọ̀dọ́lù tó bẹ́ẹ̀ náà ni tí a bá jẹ́ mùsùlùmí náà tó bá ti súnà bí ọ̀wọ́ ọ̀rẹ́ olóòtú tẹ́ ń pé ń ṣe súnà súnà òdodo jẹ́ súnà ẹ̀ nù tó ọ̀rọ̀ dodo tó tí o kọ́ sódà ẹ̀yà fọ́rùmà rẹ ọ̀wọ́ ọ̀rẹ́ olóòtú tó ń tọ̀ tí wọ́n ní ṣe ọkùnrin tó wà láò ti ṣe súnà nítòdodo bí wọ́n bá ṣe bẹ̀rù lọ́wọ́ bá sí bẹ́ẹ̀ ni wàláwò mùsùlùmí ó sì ti kíni ní ó sì wà kún sí torí pé òun náà ní ọdún kò so tí wọ́n bá ti di ẹgbẹ́ ọ̀rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀sìn kọ́lá bọ́ sàn jọ méjì tó bá wọn àwọn lọ́bàá wà sọ́kọ́ rẹ ní ẹ̀rí àdúgbò ẹ̀rí rẹ tóbi ju tuntun lọ انظر لذات القول لا للقائلين فالحق مقبول ولا للجاهل afá yìí ọ̀jọ̀gbọ́n afọ́dù náà ni ọ̀rọ̀ ọ̀gá ni òun náà kan mẹ́tì ọ̀tọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ tí àrẹ́lú wá ṣèdájọ́ tán bá lọ́rọ̀ pé ah, àwọn èèyàn sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ báwọn onímọ̀ sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ ta ni tọ́lọ́ sọ lẹ́yìn wọn ni ilé lágbájá ni tọ́lọ́ sọ tọ́wọ́n lágbájá ni ah, ààrẹ lè bá lọ́sọ̀ lọ́gbọ́ kẹrọ. wọ́n ní lórí kí ni tó lé lágbájá ni o tó lé lágbájá lọ́sọ̀ ni o èyí ẹ̀ sì mọ́ náà jù. nínú àwọn tá a ṣe súnà tí máa ṣe lára àgbà bẹ́ẹ̀ aláàṣẹ súnmọ́ sí láàrin abẹ́ bá a tó lè kọjọ́ rẹ̀ tó lè kọjẹ́ àbítọ̀lẹ́ tó wọ́n mọ́sán àkànlọ́dọ̀ rẹ̀ àbítọ̀lẹ́ kọjẹ́ àfá rẹ̀ àbítọ̀lẹ́ kọjọ́ máa léwọ́ àbítọ̀lẹ́ kọjọ́ máa dúdú wọn àbítọ̀lẹ́ kọjọ́ máa so àbítọ̀lẹ́ pé ìjà ti dún àti lágbájá pọ̀ sùhánà rẹ̀ àbítọ̀lẹ́ kọjẹ́ oríṣiríṣi lágbájá ni àbítọ̀lẹ́ kan ti rọ̀ pé wọ́n ti fẹ́ tọ́hánù sáwọn kan wọ́n ti fẹ́nu báwọn kan lá kò wá ní ọ̀rọ̀ òwe ọ̀rọ̀ lẹ́yìn sùhánù lọ́la kódà bó bá jẹ́ pé ohun tó wọn bá jó níbi díà tó bá kó níbi díà kẹsẹ̀ kí wọ́n pè á bídà tó sì bídà lára o àní tẹ̀ tó bá tó bá jẹ́ bídà bídà bẹ̀rẹ̀ rẹ̀ kan jẹ́ bídà tí ọ̀rọ̀ bá ṣe rẹ̀ sí máa ṣe rẹ̀ sọ̀rọ̀ tiẹ̀ lọ́ba ni ẹ̀rí bá wà níbẹ̀ àbí ẹ̀rí bá lágbà èèyàn gbà torí pé ọ̀rọ̀ tó sọ ọgbọ́dọ̀ dọ̀gbìn kí ni pé torí kí ni ẹ̀ so bó ti yẹ kí àṣẹ náà ṣe nù ẹ kí wọn ní sọ kí wọn sọ pé tá à ń lọ kò sí rírí ayé rárá gbogbo ẹ̀ láwọn sọ́nà ọ̀bà gbogbo ẹ̀ láwọn sọ́nà ọ̀bà ká má tẹ̀lé fẹ́nu wọn ń gbọ́ lè bá ti kọ́ lè lá lè kọ́ ìlé alhaqu maqbulun wala ní jahil bẹ́ẹ̀ náà bá rí ọ̀nà àmì tíra míì pípé tíra báyìí tó bá fẹ́ wùkà kan tá ló fi wá lórí ní tó ṣàdé ó sì káwọ́ nípa òdodo lè tán lọ́kọ̀ ṣàmì pẹ̀lú alátọ̀dọ̀ ọlọ́mọdé àṣìṣe náà so sàárì wa sọ pé fa'inna nàbí fa'inna rasulullah wa sallallahu alaihi wasallam amara nàbí sáré ànábì lọ pa aláṣẹ kìí sọ̀rọ̀ ní o ànábì lọ pa tí ó bá ti sọ àdúgbà sọ pé amara nàbí rasulullah sallallahu alaihi wasallam rasulullah sallallahu alaihi wasallam àkàrà ànábì pa aláṣẹ ká ṣìnkà حكمه حكم al المرفوع إذا جاء عن النبي لسọ̀rọ̀ yẹn torí pé sàhábì ò ní sọ pé kankan jẹ́ àṣẹ látọ̀dọ̀ ànábì àti kó jẹ́ pé àṣẹ ni táwọn tàbí kọ́lá so pẹ̀lú dápà dábì kọ́lá bọ́ bá wá ní sẹ́gbàtùmọ̀ majhul àbí fẹ́rẹ̀ lábì sàmàfà ẹlú so dẹ́gbẹ́ntà náà kánábì ní ọgbẹ̀rù àwọn àṣìmọ̀ láàt táwọn mẹ́sàn-án àwọn nínú sódùkà bí àwọn nínú sórí pé pé o lè jẹ́ pé sọ̀hábí gbé ọtí ẹ̀sìn àṣẹ ọjìnà pé káàrù máa sọ̀hábí là torí pé àwọn sọ̀hábà yìí ìdọ̀wà àrùnà àwọn àjùmọ̀ àwọn ni wọ́n gbọ́lá bá jẹ́ lómi lọ ẹlẹ́dẹ̀gẹ̀gẹ̀ ni wọ́n èdè lárúbáwá èdè lárúbáwá tí bàjẹ́ ń tàbí wọn bẹ àwọn lárúbáwá wọ́n sì máa ń sọ̀rọ̀ alàsàdéèkà lórí pé ọlọ́run ṣe dẹ́gbẹ́ ahọ́n pé òun lè ṣe mistake lè dìmọ̀ kó tó di pé fàtàrà kẹ́kọ́ lọ́dún pé ìwé arákùnrin àbí bẹ́ẹ̀ gbà sí ápò àtìjáde kọjá pé káwọn ṣe káṣí àti wà rà tuntun jẹ́ni máa wá sí صاحب الأراجيز بأن ما كان جرب لقبة لقبة كان جرب لقبة أنا يجب أن ابتجاز أما أراجيز ما أنه شئ لابا ما من سيري فريقي كي ياسو تجاد ذو قجا إنه شئ وذلك سيارة مريض بخمس بخمس سنين قبل أن تراجع عشر تجاز ní àwọn àwọn sọ̀hábà tí wọ́n jìnà sọ̀bẹ̀rẹ̀ so ọ̀rọ̀ wọn kó jẹ́ wọn ò lè sí àkọsẹ́ tó dọ́lá bá tó wọn <laughs> náà tá bá lògbà jẹ́ tó wà lẹ́yìn kò pọ́sì ò kẹ́pẹ́ ní tí èsè àṣẹ lọ́sọ̀tàbá ní àjọ iṣẹ́ àṣẹ lẹ́yìn náà a sọ̀rọ̀ nàbí ya sọ̀rọ̀ lọ́sọ̀nà wà á yà ṣó sábà sábà sọ fún jẹ́ pé dọ́tà kọ́rọ́rọ́ tó rí lọ́dọ̀ onímọ̀ àbí àti onímọ̀ òṣèlú fẹ́ pé tí sọ́dọ̀ sọ pé amárọ̀nà nítorí lọ́dọ̀ wọn pé ó ní fọ́pọ̀ bá sallallahu alaihi ẹgbẹ́ alànàṣàṣàlátà ẹgbẹ́ olùrọ́pẹ́ àdífẹ́ yẹn wá èyí tẹ́bá tí wọ́n ẹ̀ta ká má ti náàtìlá ká má dápọ̀ mà kí tàbí ṣe fásitì tàbí ṣe tàbí kankan dáa tàbí dáa mi lédè kọ́là bó ṣe pẹ́rọ̀ lásán ó ṣe pé yọ jáde yóò ṣe jàyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn. so àwọn onímọ̀ aṣọ pé hikma ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé bọ́yá torí pé kí wọ́n fi nígbà tó ń kí wọn náà àjọ náà ràn yàn lọ́wọ́ àrùn ṣe àgbẹ̀dá kí wọ́n ṣe kí jùmọ̀ àtọ́gbàrà lọ́yẹ sẹ́yìn dé sáré lọ́wọ́ papọ̀ ẹlòmíràn sà àbí ọ̀ràn yẹn lẹ́yìn òun náà ni tọ́dọ̀ ẹlòmíràn wọ́n jọ pé àbí ń tán sí tó ń kí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀lá bó ti jẹ́ pé ọ̀ràn ẹ̀mí náà dákí tí ẹlòmíràn sáré ṣe náà lè pa gbàrà so àwọn ìgbà tó ànábì sọ́lé fún wa á tẹ̀lé náà sọ́lọ̀ àmà hikma ti dáńdẹ́ bí ọ̀rọ̀ bí ìdájọ́ àbá àmọ́ o bá ti rìn lẹ́bẹ̀ èèyàn lò ní mùsùlùmí àti lò ní náà àmà kókò sí tí ò ní hikma tọ́lẹ̀ náà bá sùkánà àtàlà mẹ́yìn lè mọ̀yìn lè mọ̀mà náà wọn dọ̀dọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت